بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. lórí zagulam ahmadi lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya fún ìtajọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. wọ́n ti ń ta rí bí ẹ̀yìn sọ ọmọ màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dì ìyá níyà bí gbogbo wa lọ máa dájú fún fúnrọ nìyí ríga ríga gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ fún fúnrọ fàlàwù ìṣọ ṣọwa fàlọ́bì èkúrí ní ìjọ àwọn alábíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà fàlàwù làwà níbẹ̀. Mẹ́rìndà Gulam Ahmadu àti Ṣéhù Ahmada tó lẹ́sìn ìjáníyà. fúnra ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà pinnu súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹ pẹ̀lú òpin ká láwùn ṣe o kó fi súnà rẹ̀ borí o. mo kí gbogbo ẹ̀yẹn mọ̀ ya wa lọ́kùnrin lóbìnrin ní kìkì ti Islam mo kí wa káàbọ̀ sí abala kejì apá kejì ìjókòó wa ní òní ọjọ́ òní ni ọjọ́ sábtì ọjọ́ sábtì déètì òní ni. Ọjọ́ ọjọ́ kẹwàá oṣù keje oṣù Rajab ọdún three àbọ̀ iṣẹ́ tí alfa oníkùránì bẹ̀ wá apá kejì nínú apá kìíní. àwọn tíra mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ tíra àwọn àfáà wa nínú Islam èyí tí àlùfáà olùkùránì tó tọ́ka sí nígbà tí ó ń sọ̀rọ̀ nínú àkọlé ọ̀rọ̀ rẹ̀ tó pè ní jàǹdùkú àti ẹlẹ́bọ ni àwọn ahlùsúnná wàlìjàmáà àwọn ahlùsúnná wàlìjàmáà àwọn tírà mẹ́tẹ̀ẹ̀ta tó tọ́ka sí náà a ti fi hàn ayé irọ́ tó pa máwọn àfáà yẹn a ti fi hàn ayé àbùsí ńlá tó ṣe máwọn àfáà yẹn orúkọ tó wá fi sọ wá ṣe ti rí pé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ló jẹ́ fún wa ó fẹ́ fi bà alùsùnà wàlìjẹ̀máà ó fẹ́ fi bà wá ní orúkọ jẹ́ ni torí pé àlìbìnà alàlìbáàtì lìbáàtì lù ẹni tó bá mọ nǹkan sí orí irọ́ ohun tó mọlé lórí náà irọ́ náà ni ó máa jẹ́ ohun tó fi ṣe ẹ̀rí tó fi sọ wá di jàǹdùkú tó fi sọ wá di ẹlẹ́bọ súnà tí ó sì sí ẹbọ nínú súnà tó dá sí pé alùsúnà gan ni igun tí ó ń gbógun ti ẹbọ àtẹbọ ńlá ni o àti ẹbọ kékeré ṣe rí pé arákùnrin yìí kí aláwọ̀ bá ní ṣe àánú rẹ̀ kó bá ní fi ọ̀nà súnà níbì mọ́ ṣe pé ẹnu rẹ̀ kàn dùn ni lórí irọ́ ló bá dé lórí irọ́ ló bá dé. bó tilẹ̀ jẹ́ pé mo ti pè é níjà pé àwọn tírà tó lò yẹn kó display rẹ̀ hàn wá ká wá wò bóyá ohun tó kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́. ṣóun ní bẹ́ńbẹ́ bó tilẹ̀ jẹ́ pé bó fi hàn wá náà ìtùkùtù ló máa tú sí ṣùgbọ́n a ní ìdí kó fi hàn wá kíyẹn lè jẹ́ ìtú àṣírí àbòsí tó ṣe sí àwọn àfáà wa àgbà náà onítìrà Muhammad Abdul Wahab ló fẹ́ kà. ìkọ̀ọ̀kan àwọn tíra mẹ́tẹ̀ẹ̀ta yẹn sì rèé kì ṣe tíra sheik muhammad abdul wahab àwọn tí wọ́n ṣe tíra yẹn wọ́n kọ orúkọ wọn sí ó e kúrò ó ọ̀rọ̀ wọn mọ́nú ó wá ìtumọ̀ rẹ̀ ó dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ náà ìyẹn gan ni jàǹdùkú kò dìgbà tí èèyàn bá tó gbé pópó tó bá tó gbé àké kó tó ṣe jàǹdùkú jàǹdùkú ṣíṣe ó bẹ̀rẹ̀ láti bi ọ̀rọ̀ ẹnu nítorí náà àlùfáà ní kùránì bẹ̀rù ọlọ́run kó tó wá di pé màá wá lọ síbi tí mo fẹ́ mú sọ nírọ̀lẹ́ yìí nínú àwọn ẹ̀rí máa jẹ́nu ìṣó tí àwọn àfáà wa tí wọ́n fi sọ wípé ìjẹ́ kèfèrí ìjẹ́ ọ̀sẹ̀bọ àwọn onísúfí ó mọ̀ burú jáì ó burú ju ti ìjẹ́ ẹlẹ́bọ Abu Jahali àti Abu Lahabu lọ. ṣíṣe kẹ́límẹ̀ la ilaha illallah muhammadu rasulullah tó ń tẹnu àwọn onísúfí jáde kò ṣàǹfààní fún wọn kò wúlò ẹ jẹ́ kí n tún rán wa létí nínú àwọn ìṣe wọn a ti sọ nípa ẹ̀rí láìpẹ́ yìí náà ni. ẹ wo ẹni nísìn ṣéwù Ibrahim níyà tìlẹ̀ wo fọ́tò rẹ̀ yẹn ṣéwù kan ló tún wá forí kanlẹ̀ fún yìí ṣé ẹni tí ń ṣe láìlà ìlàlá ò tí ó wúlò fún lọ́jọ́ àlèkìyámà ṣó yẹ kó dán irú eléyìí wò kí ni àbújáàlì ń ṣe kí làbúláàdì ń ṣe àwọn náà ń forí kanlẹ̀ fún ẹ̀dá ẹgbẹ́ wọn ni wọ́n sì di kí ni wọ́n di ẹlẹ́bọ ṣùgbọ́n àwọn oníṣúfí ìṣẹ́bọ tiwọn wọ́n wá burú ju ti àbújáàlì lọ ó burú ju ti àbúláhàbì lọ nítorí wípé alukurani ló sọ a sì kóòtù àwọn aya wọ̀nyẹn nínú sọ́tìlẹ̀ ankabut wípé kódà tẹ bá bi àwọn ẹlẹ́bọ léèrè nígbà náà lọ́hùn wípé ta ló ní ayé àti ọ̀run ta ló ń so òjò kalẹ̀ wọ́n mọ̀ ní àlọ́ọ̀hùn ni àlọ́ọ̀hùn ni lásìkò ìṣòro wọn aláwọ̀ ni wọ́n máa ń pè ní tiwọn ṣùgbọ́n àwọn súfí wọ́n ti sọ́ra wọn lọ́lọ́run àwòrán kan nìyẹn omi ìtúrè yìí kí la fẹ́ pele yìí àbúláàbì kò múra báyìí rí àbújáàlì gan kò múra báyìí rí fọ́tò ṣé Ibrahim ní àtìlẹ́yìn òyìn níbi ọ̀fà rẹ̀ yẹn o àti lára àwọn aṣọ tó wọ̀ yẹn ṣé ẹ̀yọ̀ lápẹ́ lẹ́yìn ni àbí ọlọ́sùn àbọ́lọ́ya àbónífá ẹ̀já tó wò míì. àwọn ṣéwù rèé o níbi sàárè náà forí kalẹ̀ yìí o ṣàdíbáwò níbi sàárè àwọn súfì nìyẹn o irú nǹkan tí wọ́n ń lọ ṣe níbi sàárè ṣèkọ̀ ádámà àlè lọ́rí lágége ó lárí yìí o tí ṣèkọ̀ àbíbù sọ pé òun ò lé lé wọn kúrò ń bẹ̀ òun nìwọ̀nyí o. tẹ́ bá wá sọ wípé ẹbọ tí ó burú ju ti àwọn ẹlẹ́bọ ọjọ́ kìíní àná lọ ṣé wọn ò rí nǹkan tí wọ́n ń sọ ni ṣé wọn ò mọ nǹkan tí wọ́n ń wí ni wọn rèé o àwọn súfí àwọn ni wọ́n ń forí balẹ̀ níbi sàárè yìí o. Okay? ẹ tún wo eléyìí àwọn oṣù o wọ́n ń sọ fún yín pé ẹ ti mú ẹ ti múra lò wọ inú àdíkìrì tẹ̀rí pé aláwò ni wọ́n ń dákọ̀ ohun ẹ wo bí wọ́n ṣe ń ṣe jẹ́ alágànà ṣé àdíkìrì lápele yìí ẹ wo nǹkan wọ́n ń ṣe àlọ́wò wọ́n ń ṣe àsàlátù fánẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam ẹ wo bí wọ́n ṣe ń ṣe é sẹ́yìn gbọ́ báwọn ẹ tún wò sí i. zikiri tí islam ní ká ṣe rèé oníkùránì àwọn ọmọ ìyá rẹ̀ rèé o àwọn ń súnfí ọmọ ìyá rẹ̀ nìyí o ṣé àzikiri tàbí mú wá nìyẹn tẹ̀ríbá wọn lẹ́ẹ̀gá sí pé wọ́n ń ṣe lẹ́ẹ̀gá sí pé wọ́n ń bọ òòṣà bèjì àbẹ́ẹ̀rí ìyàtọ̀ wọ́n ní bẹ láàrin àwọn eléyìí àti àwọn olóòṣà bèjì ó sì ń sàkàlá tó fánẹ́bí bẹ́ẹ̀ náà ṣẹ̀ríbá wọn màá tún fi mí hàn o. kẹlẹ̀ m'a pé yálà sheikh muhammad bin abdul wahab yálà ẹlòmíràn kò sẹ́nìkan tó dá sí wípé ó sọ nǹkan tí ojú rẹ̀ ò tó nípa àwọn Súfí. àá torí mi ní yẹn o. ń bọ̀ o. ẹ̀wọ̀n orú àfún ilé ní ìsìn ẹ máa gbọ́n tí ó wí o. àwa sọ̀rọ̀ òkè. ó ń súnfí ló sọ̀rọ̀ yẹn o ṣẹgbọ́bá o ṣẹ́tìrí báwọn Tẹ̀rí báwo? Tẹ̀rí báwo? Àwọn Súfí lẹ̀ rí yẹn o. Àwọn ní Súfí, àwọn lẹ̀ rí yẹn o. Ọ̀pọ̀ o. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ tún bá yín mi ìbọ́ta. mùdírù mọ́ríkàsì fún ara rẹ̀ òun gán fi rinlẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ wípé bàbá àwọn lọ síbi sàárè ṣéwù láti lọ sọ̀rọ̀ oore ṣé wò sí ìgbọ́yò ó ń so ibi tí mo ti kúrò wọ́n kó lè kárí. Tọ́wọ́ bá kúkú tẹ̀ mẹ̀jánná ni wọ́n tẹ̀ máa hàn. Làbá làwọn bá ní pé àti kí bàbá lọ yọ ọ̀rọ̀ ṣé Amada Tijani ṣé àtúnkọ́dú ni ọ̀rọ̀ oníṣúfì tí wọ́n kọ síbẹ̀ wọ́n lọ yọ kúrò. Wọ́n ò ṣe ní sọ pé kí wọ́n yọ kúrò. Tí wọ́n bá ti lè yọ kúrò, bá ọ̀rọ̀ àwọn ní bídíà yìí ni wọ́n fi síbẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn ò bàbá bá ẹ bá gbé wọn bá gbà lọ wọn wá láwọn lọ sí fas. wọ́n lọ fas níbi sàárè ṣé wàá mọ́dá ti jà á ní sẹ́ńgbọ́. àwọn wá ṣàdúrà fún àwọn èèyàn náà sí làǹdẹ̀ àwọn wá ṣàdúrà fún làwọn ní pé tó bá já sí pé lóòótọ́ wòlíì ọlọ́run yan táwọn bọ̀ ọ̀rẹ́ káwọn sọ̀rọ̀ fún ara rẹ̀ nínú sílá yìí. kọ́lọ̀ kó wọlá ìdẹ̀ kàrámà tó wà fún ẹ àti bẹ̀ntíra yìí kí kankan má tà láyé ìyẹn pé kó kárí ayé títíra ní ìtòjòrò ẹ̀kọ́ máa ń gbọ́dọ̀ lè bàbà. tíra ẹ̀gbọ́n mi nàìjíríà ìwà ló wá gbajúmọ̀ gẹ́ẹ́ tí gbogbo ìyẹn fi wá sí gbogbo ayé tí wọ́n fi mọ bàbà ṣe gbọ́ bàbá pẹ̀lú wọn pẹ̀lú àwọn àpá àwọn àtàwọn ilé ìjọ ìrọ̀lẹ́. bàbá pẹ̀lú àwọn àpá àwọn wọn wà on the same page ó ti lè kó ma. bẹ́ẹ̀ ni. náà làwọn ọmọ lóde yìí làwọn fi ń ròyìn pé akọ́bà kan ṣo tó wà fáwọn àti dáwà àwọn òfìlì nàìjà ní iṣẹ́ wa dáàmà àti mákàtí. Insha Allah kò sí ní Nàìjíríà. Dáwà wá sí Nàìjíríà ọ̀rẹ́dì sheik dáwà wá ti nàjà. Tẹ̀rí báwọn. Omi ìtúnú wo sheik Habibu ló ń sọ pé bàbá àwọn lọ síbi sàárè yẹn o. Ó lọ síbi sàárè. Tẹ̀rí báwọn. Ṣé ń báyẹn? wọ́n ní bàbá wọn lọ sí ibi sàárè òmí ìtún rèé o ṣe ẹgbọ́ bá wọn bó ṣe gbé sámà àti ilẹ̀ dọ̀wọ́ nìyẹn o ṣe àríbá wọn ṣé àbẹ́ẹ̀rí báwọn ṣe ẹ̀rí báwọn ṣe àbú jáhálì tàbú láàbì sọrú ọ̀rọ̀ bá rí láyé àbú jáhálì ọ̀ṣẹbọ ni àbú láhàbì ọ̀ṣẹbọ ni sọ́sọrú ọ̀rọ̀ báyẹn rí láyé rẹ̀ pé gbogbo sọ́mọ̀ keje gbogbo ilẹ̀ méjèèje gbogbo sọ́mọ̀ méjèèje ó ń bẹ látẹ̀lẹ́wọ́ òun ní àwọn àbúláàbí àbújáàlì tẹ́ ń gbà wípé ọlọ́run ọba ló ní gbogbo sánmà àti ilẹ̀ ọwọ́ ẹ̀ ló sì wà àpò oníkọ̀jù yíyànú o Tẹ̀rí báwo? ẹ wo òkùrọ̀ àfọ̀nìkùránì àwọn ọmọ ìyá yín nìyẹn o àwọn ń sún fún yín nìyẹn o sọ̀rí báwọn sọ̀rí bá ní ìsìn sọ̀tẹ́ máa ń sọ wípé tẹ́ máa ń sọ wípé àwọn onísúfí tí wọ́n wí láàrín láàrín lẹ́nu tí wọ́n wí muhammadu rasulullah lẹ́nu tẹ́ ń bá sọ wípé wọ́n burú ju àwọn ọ̀sẹ̀ bọ ìgbà àkọ́kọ́ lọ so ti rí bá nìsín àbọ̀ lè rí ìtọ́ka sí wípé àbúláàbí àtàbújáàlì ó ń sọ pé gbogbo sọ́mọ̀ méjèèje gbogbo ilẹ̀ méjèèje àtẹ́lẹwọ́ ọ̀hún ló wà kíríáwù gan-an bórí ẹ̀sẹ̀ burú tó kò sọ bẹ́ẹ̀ rí bórí rẹ̀ ṣe burú tó kò sọ bẹ́ẹ̀ ni ṣètọ́nù gan-an kórì ẹ̀ burú tán ráúráú kò sọ bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ burúkú ẹnu ń sún fílẹ̀tì máa gbọ́ nípa ẹ̀sìn tẹ́ ẹ bá tún wáá pè wọ́n ṣàkíyèsí wọ́n máa ṣe àjòmọ́ wọ́n máa ṣe àjòmọ́ ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ lẹ́kítọ̀ tí mo ṣe tí mo pè ní jẹ́ ògùn jíjó kọ́ ni mo pè yẹn ni ògùn jíjó náà ni ògùn jíjó ibi tí grandpa tí wọ́n ti ń tí wọ́n ti ń darí ìtumọ̀ sí ọ̀rọ̀ mufti àwọn oníṣú fi sọ tó sọ pé bíyàn bá jẹ èèyàn kò lè jẹ èèyàn dípò kí wọ́n pe mufti sufi pé kó túbá ẹ̀wò bẹ́ẹ̀ ṣe ń jó mọ́ ó tún sọ míì ó tún ní bí yẹn bá fẹ́ lówó láyé èyàn ọ̀kọ́ kẹ́yìn sọlọ́hùn yóò kọjú sí èṣù tó bá wá lówó lọ́wọ́ tán yóò ṣẹ̀ṣẹ̀ wá kọjú sọlọ́hùn ẹ̀wò bí grandpa ṣe ń bá jó mọ́ ẹ iṣẹ́ àwọn súnfì nìyẹn iṣẹ́ àwọn súnfì nìyẹn so kíyẹn máa jẹ́ ntàlẹ́pẹ̀ ní ntàlẹ́pẹ̀ ní àfikún sí ìjókòó tààrọ̀ mo wá fẹ́ bọ́ sí orí ti tọ̀sán ìbáyìí inṣàlá. Um, ọ̀rọ̀ lórí káyù káyù òun ni mo fẹ́ discuss grandpa kọ́lọ̀run ọba kó bá mi ṣe àlékún àlàáfíà fún yín àti ìtọ́sọ́nà rẹ̀ àlùfáà oníkùránì kọ́lọ́wọ́n bàbá mi ṣe àlékún àlàáfíà fún ìwọ náà kó sì bá mi tọ́ ọ sọ́nà. èyí ti ṣe tí grandpa àti ọmọ rẹ̀ tí wọ́n fi ń túmọ̀ káyù sí jíjó oògùn why why tẹ́ fi ń túmọ̀ rẹ̀ sí jíjó ògùn àlùfọ́ oníkùránì wá ń sọ wípé ọ̀rọ̀ tẹ́mi ń sọ nípa yẹn ò mi Allahu Akbar <laughs> ọ̀gá o oní kò yé mi ó yé mi ìwọ ni ò yé kò yé wà sí grandpa mi ẹ jẹ́ á gbọ́ grandpa kọ́kọ́ sọ lórí ògùn jíjó ẹ jẹ́ ohun tí grandpa tó kọ́kọ́ sọ lórí ògùn jíjó ẹ máa gbọ́ ohun. kíní yẹn ní nọ́ọ̀sì díẹ̀ nínú màá máa bá wọn rọ ọ ìdásí ti bẹ̀rẹ̀ bàbá ń sọ̀rọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn kan tí wọ́n ṣe ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn ẹ jẹ́ wò bóyá màá gẹ̀ẹ́sì gbèdéke ìgbà tí wọ́n ṣe kinní yẹn gangan Ramadan tefsir ìtàn ọmọ Yorùbá part three ibẹ̀ ni bàbá ti sọ̀rọ̀ náà ibẹ̀ ni grandpa ti sọ̀rọ̀ náà Ramadan Ramadan tefsir ìtàn ọmọ Yorùbá part three Islam Post TV ló gbé jáde orí pátọ́ọ̀mù wọn orí péjì wọn ni ó wà ok now bàbá wa ń sọ wípé wọ́n ń sọ̀rọ̀ nípa oògùn wọ́n ní kò sí tó ní ká má ṣe oògùn ohun tó bá jẹ́ ẹbọ òun ni ká jìnà sí ká má ṣe ohun tó bá jẹ́ ẹbọ òun ni kí á jìnà sí kí á má ṣe má gbọ́ o. kò sí tí ń jẹ́ mọ́ṣọ́ọ̀gùn o oògùn ẹbọ ni kó o ṣe sẹ́ǹgbọ́. Okay? ó lè làgbó wọ́n ń fi àgbó wẹ̀ wọ́n mu àgbó kódà ìsìláàmù ò ní ká mọ́ dóògùn àlùfọ́ oníkùránì súnmọ́ tòsí báyìí súnmọ́ tòsí báyìí báàmì rẹ̀ báàmì rẹ àwọn igi ẹpẹrẹ àgbàlagbà àwa ń tiwa alùsùnà wàlìjàmáà torí pé àmẹ́bí sọ pé laisa minna man lam yarham sagirana wàlàmù yáàrí kebiri na. kò sí nínú ìlànà súnà tiwa ká mọ́ ṣàánú ọmọdé ká má bọ̀wọ̀ fún àgbàlagbà kò sí nínú ìlànà súnà tiwa. òkè mi ò lè ti torí pé bàbá wa yìí wọ́n jẹ́ agbẹnusọ fún àwọn Súfí kí n wá máa yẹpẹrẹ wọn rárá rárá ìrètí wa fún wọn ni pé kí Allah ó jẹ́ kí wọ́n parí ìrìn àjò wọn sínú súnà kí wọ́n tún bá kù ní súbí àtàwọn àti àwọn ọmọ wọn tí ọlọ́run fún wọn àti àwọn akẹ́kọ̀ọ́ wọn àwọn ọmọ akéwù wọn àti ìjọ tí wọ́n kó jọ lábẹ́ ìsìláàmù lórúkọ ìsìláàmù lábẹ́ súfí ok bàbá ìwà ń sọ ní ìsìn wípé nínú ìsìláàmù kò sí tó ní ká mọ́ jó oògùn grandpa ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí o ìsìláàmù ò ní ká mọ́ jó oògùn ok ohun tí ò dáa ni ká mọ́ jó oògùn islam ni ní ká má dóògùn ohun tí ò dáa ni ká má dòó ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí láti bẹ̀yẹ islam ò ká má dòó oògùn. ohun tí ò dáa ni ká má dòó oníkùránì tún gbọ́ lẹ́ẹ̀kan sí ohun bàbá inú mò ń plé yìí o. ó ti bọ́bá wọn àwọn bàbá àwọn bàbá kọ́lọ̀ ń jẹ́ àríwọ̀pẹ́ lórí dáadáa wọ́n ní ìsìláàmù ní ká mọ́ jò oògùn ohun tí ò dáa ní ká mọ́ bàbá sọ yẹn nínú ààwẹ̀ tá a gbà kọjá lọ yìí ààwẹ̀ fourteen forty two láìpẹ́ yìí tí ò tí ì kọjá ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì bàbá tún wí nǹkan mi this same papa ẹgbọ́n tó tún wí. ẹ pé nínú kókó tí mo fẹ́ tún fún igi tó tún padà bẹ̀. Hmm? àdìsí tí mo sọ̀rọ̀ pa ìlú súnmọ́nù tìrìmìsì ọlọ́wọ́ sọ́fúà four ninety six. wọ́n bẹ̀rẹ̀ wá láti ọ̀dọ̀ imran ọmọ òfò yìí ni. ó ní ànábì sọ pé na ha ká yìí ànábì kọ̀ fún wa pé ká jó nǹkan ẹ̀rí pé mo sọ fún wa pé oògùn jíjó sí ìrù ni. bàbá ti táwọn bàbá ní òórí tí mo sọ fún yín pé oògùn jíjó sí ìrù ni bàbá ọjọ́ wo ni oògùn jíjó di sí ìrù ọjọ́ wo ni oògùn jíjó nìkan ló di sí ìrù. ṣé ògùn jíjó nìkan ló lè di síírù àgádágodo tí wọ́n di ògùn mọ́ lára òun ètè síírù ṣé wọ́n jó òun òun dè òun dé ògùn ìfúnpá ògùn ògùn ṣe òun ètè ìgbálẹ̀ ògùn ṣé ṣe bàbá. bàbá kí lè ṣe báyìí sí ẹ máa gbọ́ lọ. àdìsí tí mo sọ̀rọ̀ pa ẹ̀ ní súnánù tìrìmìsíù ẹ lọ wo sọ́fúà four ninety six wọ́n bẹ̀rẹ̀ wá láti ọ̀dọ̀ ìmúlànà ọmọ òṣòyìn ni ó ní ànábì sọ pé nàá ánìlẹ̀ ká yìí ànábì kọ̀ fún wa pé ká jó nǹkan. Hmm. ẹ̀rí pé mo sọ ó ní ànábì kọ̀ fún wa pé ká jó nǹkan nàhánà díjù sallallahu alayhi wa sallam ánìlì káyì ìtumọ̀ tí bàbá fún nìyẹn o bàbá ti fi kéwú tú bàbá ti fi kéwú tú. ó wá pé oògùn jíjó sí ìrù nígbà wọn fi kéwú tú tán wọ́n wá kọ̀ǹklúdù wípé oògùn jídó síìrù ni. bàbá eléyìí tẹ wí tẹ ẹsẹsẹ wí èmi lérò pé èèyàn máa ń nímọ̀ sí ni ọlárìnwájú ló yẹ ká máa jẹ́ kò yẹ ká máa jẹ́ ọlárúnrẹ̀yìn bíi last year ó ń lọ bí ọdún kan ó ti fẹ́ pé bí ọdún kan ní ìsìn tẹ́ wípé ìsìláàmù ní ká mọ́ dòógùn ohun tí ò bá dáa ni ká yọ kúrò nínú ẹ̀ òun ni ká mọ́ dòó bí ìsìláàmù ti sọ pé ká mọ́ jo ohun tí ò dáa ká mọ́ dòó hàràámù náà ló ní gbogbo ohun tó bá ti jẹ mọ́ oògùn èyí tó bá ti jẹ́ haramu a gbọ́dọ̀ lò ó nígbà tí bàbá yìí báàmì rẹ àlùfò oníkùránì nígbà tí wọ́n wá dojú kéwú báyìí wọ́n náà wá wọn bẹ́ẹ̀ wọ́n náà wọn bẹ́ẹ̀ gbọ́n tó wí. wọ́n lọ́rọ̀ kájú oògùn ẹgbẹ́ bàbá wa gbárùn mi ọlọ́mọ wọ́n sọ̀rọ̀ yẹn bíi two days pé àní jíjó fẹ́ kò ṣẹgbọ́n báwọn wọ́n ní bàbá bàbá bàbá mi rẹ wọ́n ní bíi two days ago ṣe mọ̀ pé mo sọ pé recently ni wọ́n ní kò sóògùn jíjó. Ah. àlìábù wàlìwáládù kẹ́ífà tẹ̀fùn àlàání ní sí làzálíkà bàbá àtọmọ èé ṣe tẹ́ ń ṣe báyìí wáì tẹ́ fi ń ṣe báyìí ṣé ìwọ oníkùránì lóòtúmọ̀ túmọ̀ káyù mọ́ nígbà tí bàbá ti gbé ìtumọ̀ káyù gbági nìwọ náà wá wò pé kó o yáa tẹ̀lé wọn lórí ìtùkùtù yẹn ó ṣe fẹ̀kan fọ̀rọ̀ yẹn sílẹ̀. Si tí ọ̀bá tọ́ sí ọmọ ìyá àjẹ́ láti pèyẹ ẹ̀ lájẹ́ ará àká ó sì bá pè é ìwọ ìbá fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ ni tàbí kó o dọ́gbọ́n lọ bá bàbá pé bàbá káyù ò túmọ̀ sí jíjó oògùn káyù kò túmọ̀ sí jíjó oògùn ok mo wá mo wá dìídì ṣe ìdánilẹ́kọ̀ọ́ mo pè ní ògùn jíjó ọ̀tọ̀ ní nǹkan mo tún sọ nínú ẹ̀ àlùfò ní kùránì o tún gbé gbági e o tún gbé gbági e o tún lọ kóòtì ọ̀rọ̀ àpá kan o tún túmọ̀ ẹ̀ lódì o túmọ̀ ẹ̀ lódì assignment number one síra tó kà yẹn tó ní àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ sọ yẹn screenshot yẹ snap ẹ send yẹ sí mi kí ọ̀ràn létí. nínú ọ̀rọ̀ tí ẹlẹ́kọ̀ọ́ ìkọ̀kọ̀ sọ ìyẹn sọ fún wa wípé àyíkáyì yẹ kájọ nǹkan ẹ̀ wọ́n ní àyíkáyì náwó mílẹ̀ tààbí ká ìjọ nǹkan yẹn náwó mílẹ̀ tààbí ọ̀nà jẹ kan ni ọ̀nà kan ni tó já pé ó níyà ó ní ìyà jíjẹ wà láwọn mìíràn ọ̀nà kan ni tó lè sọ̀yàn di tó lè sọ̀yàn di ọmọ náà. dákẹ́ dákẹ́ àpá ìwọ́n ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn kì nìkan lọ́mọ kéwù náà wà mìíràn náà lórí ọ̀rọ̀ káyù ìta àfáà sọ ní wípé lílo káyù láti fi ṣe tírítímẹ́ǹtì ó mú ìfìyàjẹ aláìsàn lọ́wọ́ torí pé irin gbóná ni wọ́n fi tẹ̀ lára irin gbígbóná ó ní wọ́n fi tẹ̀ lára ìfi irin gbígbóná tẹra làbá ń pè ní àtàzíìbì àtàzíì fún wípé wọ́n sì fi rin ẹbọ iná làáfàá fi sọ pé ná ń mínà náà rì kèé sọ̀rọ̀ pé yẹn ó jẹ̀yà lọ́rùn làáfàá ń sọ náà àpò oníkùrá ní sí dandan ni kẹ́ ẹ tún kéwú ni ẹ ṣe fílẹ̀ fáwọn tó mọ gúúsù ẹ̀ ẹ̀já mọ́ gbọ́ lọ. ọ̀rọ̀ ìṣègbọràn o ó ní fàlà yòsọrù ilé yìí ẹnda hajà àgbọ́dọ̀ ní bùkátà ti aya àgbọ́dọ̀ ṣe ìlà ẹnda hajà àyàfi tá bá tó bá pé ó bùkátà ká jó ó bùkátà ká jó nǹkan yẹn ẹ máa wo èèyàn lè sọ pé èèyàn lè wo pé à ah, náà lè sọ pé ó ní ká jó nǹkan yẹn ẹ máa wá ẹ máa gbọ́. kéèyàn fílẹ̀ kó o má jó oyin gẹ́gẹ́ tẹ́ǹkò ó ẹ̀ dọ̀lì òun ló ṣe kí ni òun ló lọ́ lájú. Ìgbà àtàyà sára ṣe yìí tó bá jáde pé ọ̀nà míì wà tẹ́ lè lò fún nǹkan láì ní jó nǹkan sí nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn ìgbà àtàyà sára ṣe yìí tó bá jáde pé ọ̀nà míì wà òun sọ fún wa pé iná omínà tàbí ìwà náà omínà náà nítorí sọ̀yẹ̀ dínà ni torí bá ànábì kọ́ ẹ bá gbọ́. máa gbọ́ ọ̀rọ̀ típlẹ̀tì ni wọ́n ń sọ fún ara ànẹ́bí sallallahu alaihi wasallam ló sọ wípé àṣìfá òfin salat ìwòsàn wà ní nǹkan mẹ́ta ọ̀dà akọ mímu oyin ọ̀dà akọ dídégò ó sì dákọ káyù ọwá ní ṣùgbọ́n èmi ò fẹ́ káyù fúnjọ mi mo ti ṣàlàyé ẹ̀ náà lọ gbọ́ prógámù yẹn ìdí tí ò fẹ́ bẹ́ẹ̀ fúnjọ rẹ̀ ó ní àràyè tá a fà yẹn ń ṣe wípé náà ń mìnà ní àzábí wà náà ń mìnà náà wọ̀lá yùsọ́rù ilé yìí ilá ìdàlẹ̀ àjà. ìfi irin iná tẹra nítorí àìlera mo ti ṣàlàyé ẹ ọwá ní òye mi sẹ́mi ní òye ni àbíwọ àti bàbá ẹ̀yin méjèèjì ni òye náà kó o ní wá mọ̀ pé kó o ní wá mọ̀ pé táyù òye yín kò yé bàbá kò yí ọmọ oníkùránì second assignment rèé o so assignment àkọ́kọ́ yẹn ignore rẹ̀ àwa ti gbọ́ ní tààfà yẹn ń sọ yé wípé káyùwò náà ń mìnà lè àzáàbì wà náà ń mìnà náà ń tà ń pè ní káyù kí n sì tú báyìí o ń tà ń pè ní káyù ìran kan ni nínú ìran ìfìyàjẹni ìfìyàjẹ aláìsàn ìran kan nínú ìran ìfi iná tẹni lára ilá ìdàlẹ̀ hájà a sì ní lọ síbi lílò àti ìgbà tó bá pẹ̀rán ìgídá wà láti tẹ́rìkù áfúdọ́lù ká gbé jù ú lẹ̀ ká máa lò fún tírísímẹ́ǹtì ó lọ́lá sọ wípé wò pé ní haramu wọ́n lọ lọ́lá tá a bá sì ń sọ wípé kìíní kan lọ́lá jù kan lọ ó túmọ̀ sí pé méjèèjì lẹ̀tọ́ ẹ mọ ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn mọ́ ni tá a bá ní kinní kan já tó gbọ́. gómìnà kan ìṣègùn ọ̀rọ̀ yẹn wá o ó ní fádà àyùsọ́ọ̀rù ilé yìí ẹ̀ńdà àjà àgbọ̀dọ̀ ní bùkátà àti àyà àgbọ̀dọ̀ ṣe ìlà ẹ̀ńdà àjà àyàfi tá bá tó bá yẹ pé ó bùkátà ká jó ó bùkátà ká jó nǹkan yẹn ẹ máa wo ẹ ẹ lè wo pé ẹ ẹ báwo náà lẹ sọ pé ó ní bùkátà ká jó nǹkan yẹn ẹ máa wá gbọ́ ẹ máa gbọ́ wọ́n ní wàlákìn tẹ́rùkùhù afdọ́lù. wàlákìn tẹ́rùkùhù afdọ́lù wàlákìn tẹ́rùkùhù afdọ́lù afdọ́lìyà ni tẹ́rùkùhù ká lò ká má lò méjèèjì lọ́lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tẹ́rùkùhù afdọ́lù. ṣùgbọ́n ká gbé jù ú lẹ̀ ó lọ́lá ju tá ló lọ so tí nǹkan méjì bá lọ́lá tí kan lọ́lá jù kan lọ tá a bá wá ṣe lè tí ò lọ́lá tó yẹ níbo ni wọ́n ti ké o kan pé a ṣe haramu ìtumọ̀ náyù ànábì lórí káyù òun náà làáfà ti túmọ̀ yẹn tí ò yí ọ wípé tẹ́ríkù abdọ́lù lìnáhàyè rọ̀ṣúlì láì sallallahu alaihi wasallam ànìyàn kájèjù sílẹ̀ òun ló lọ́lá jùlọ nítorí pé ànẹ́bì lóun ò nífẹ̀ẹ́ rẹ̀ kò nífẹ̀ẹ́ yẹn ó nǹkan mẹ́ta tá a máa fi ṣe ìtọ́jú aláìsàn ọ wá nítẹ́lẹ̀ kẹta yẹn òun ò fẹ́ fúnjọ òun àwọn àfa wa ṣàlàyé bánẹ́bí ò ṣe fẹ́ fúnjọ rẹ̀ yẹn wípé ká sílẹ̀ ó lọ́lá ju ká lọ. torí pé náà ń mìnà lẹ̀ àzáàbì wà náà ń mìnà náà rì ni wọ́n ti rí bọ́ náà ni nínú ọba ti rí bọ́ náà ni wọ́n fi lé ara aláìsàn ló fi já sí pé lọ́ba máa pa á lòwe pé ákírù dàwà ákírù ṣìfà àlìkáyù àlìkáyù ákírù dàwà wọ ákírù ṣìfà wà á kìrù ṣìfà káyì ìta ń sọ yìí ó ní òpin oògùn oògùn ìlera oògùn ìwòsàn ó ní òpin oògùn ìwòsàn gbogbo àfáà yóò ka káyù sí haramu ohun tí wọ́n sọ náà ni pé tẹ́ríkù wú afdọ́lù tẹ́ríkù wú afdọ́lù o ò ní rẹ́nìkan tí ó sọ nínú àwọn àpá ọ̀dá tó bá rí mú dáde tí ó sọ wípé ìsìmáàlùú haromu ìsìmáàlùú lìkáyí haromu pé lílo káyù fún ìtọ́jú ara o haramu ni ta sí àti inú ọ̀rọ̀ yẹn bá ti wà tí wọ́n ti rí tàfáyé kò display fún wa. ẹ̀gbọ́n tẹ́ ń kà yìí ẹ̀gbọ́n yìí ẹ́ bẹ́ẹ̀ ni sọ́jírì ní medicine life tó ga sí pé wọ́n la ara ẹran ara èèyàn ni láti ṣe ìtọ́jú onítọ̀hún bóun náà ṣe jẹ́ òpin ìtọ́jú ara ní medical life bẹ́ẹ̀ náà ni kájù náà jẹ́ òpin òpin ìtọ́jú ara fún aláìsàn nínú súnà nẹ́bì nínú nǹkan tó lẹ́tọ̀ọ́. má jò yẹn gẹ́gẹ́ tẹ́ǹkù ń ẹ̀dọ̀lù òun ní òun ló lọ lájú. Hmm. ìdá àtàyà sára lẹ́yìn tó bá já pé ọ̀nà mi wà tẹ́ lè lò fún. sọ bàbá wọn gbígbèjì sílẹ̀ ó lọ́lá jù lọ pẹ̀lú mẹ́jẹ̀mú tún ni o ìdá àtàyà sára bẹ́ẹ̀rù wù tí ọ̀nà míì bá rọ̀ wá lọ́rùn fún ìtọ́jú ara tí ọ̀nà míì bá rọ̀ wá lọ́rùn fún ìtọ́jú ara nígbà náà ká gbèjù sílẹ̀ ọlọ́lá kí ló túmọ̀ sí o ó túmọ̀ sí wípé àlìkáyù ákírù ákírù dàwà ákírù ṣìfà ó túmọ̀ sí pé káyù o ohun ń pè ní káyù o mi ò tí ì bọ́ tú o ohun se ń pè ní káyú o pé last resort ni wọ́n ń last resort r-e-s-o-r-t kese resort yìí o r-e-s-o-r-t last resort ó ní òpin nǹkan tí a pàbọ̀ sí nígbà tá a bá lo gbogbo nǹkan tó jẹ́tọ̀ọ́ tí nǹkan tí ń so ń tọ̀ wọn ò bá wá lọ ọ̀rọ̀ wa kan kí ni o káyù torí pé káyù yẹn ìnira ni fáláìsàn a dẹ̀ fi a fi a fi kí ló kọ rẹ̀ fídíò a fi hàn yín sẹ́ẹ̀ rí ni èmi fi fídíò bí ó ṣe ń lo káyù mo fi hàn yín sheikh jamiu baba òun náà fi fídíò fídíò bí ó ṣe ń ṣe káyù ó fi hàn yín ẹ sáwà á takú sórí pé oògùn jíjó ló ń jẹ́ káyù kò dá bẹ́ẹ̀ a kì í pẹ̀lú ọ̀bọ jẹko kò sẹ́ni tí ò lè ṣe mistake bẹ́ẹ̀ ni bọ́tá bá ṣe mistake tán bá pè wá sákìyèsí tá a sì rí pé a lódodo a ṣe mistake why can't we correct our mistakes why ìta fi wà stubborn why ìta fi wà adamant for what reason kí la fẹ́ gbà ń bẹ́ẹ̀ kúlù bá ní àdàmà kàtọ́ ọ̀hún wàkẹ́rù kàtọ́ in àtàwàbùn gbogbo ọmọ ànábì àdàmà bẹ̀ẹ̀ lórí baba ńlá wa kúlù náà kàtọ́ ọ̀hún gbogbo wa la mọ́ ń ẹni tó bá lóore jù lọ nínú ẹtí máa ń ṣàṣìṣe lẹni tó bá yúùtọ̀ lórí àṣìṣe rẹ̀ náà ẹ yúùtọ̀ lórí ọ̀rọ̀ yẹn kájú òtúmọ̀ sí ògùn jíjó àbá oníkùránì bàbá bàbá kájú òtúmọ̀ sí ògùn jíjó ẹ mọ̀jọ̀ ga sí pé ọmọ ìtìdá yín ni ó ṣe ẹ̀dá pé ó yẹ fún yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́nu tiwa yìí àpọ́nlé kò ní í dá kí ọmọ ìpìdá yín ọmọ tó wà ní ìpìdá yín kọ́ wá sẹ̀ wá máa kọ́ yín ní káyù kò ní í dá ẹ ti dàgbà jù yẹn lọ a tún fi fídíò hàn yín ẹ tún takú lórí pé káyù oògùn jíjó ni agídí ò dáa agídí kò dáa. ọ̀dà ọba máa gbọ́ afọ oníkùránì mo pè ọ níjà báyìí lórí káyù mo fẹ́ kó o display dictionary tó define káyù sí nǹkan jíjó gbọ́. ẹgbẹ́ fi bàbá lẹ̀ bàbá ni wọ́n jẹ́ fún wa àgbàlagbà ni wọ́n a lè bẹ àwọn níṣẹ́ a lè bà wọ́n níṣẹ́ ṣùgbọ́n èmi àti ẹ èmi ò tó bí lọ́mọ ìwọ náà ò tó mí bí lọ́mọ ṣùgbọ́n ọmọ pẹ́ nìkan jẹ nìkan lọ okay ìjúra wa lọ yẹn kò wá ní kí a mọ̀ bẹ̀rẹ̀ wa níṣẹ́ láàrin èmi àti ẹ tó bá ti fẹ́ ṣe program bá ní gbé definition káyù jáde láti inú dictionary ṣebí káyù ṣebí èdè Lárúbáwá ni kì í sáà sí èdè Yorùbá àbí èdè Lárúbáwá ni kí ni oníkáyù kì í ṣe èdè yorùbá kí ni dictionary tó túmọ̀ káyù sí kí ló túmọ̀ káyù sí. mo lérò pé tí ọba ti bá mi ṣèyẹn àbùṣe ti bùṣe o rántí pé bàbá ti sọ wípé ìsìláàmù ní ká mọ́ jò oògùn àràánù láà gbọ́dọ̀ jò ó eléyìí ni sáǹdì alùsùnà wàlìjàmáà èyí ni sáǹdì alùsùnà wàlìjàmáà èyí ni sáǹdì islam islam ní ká mọ́ jò oògùn mo dẹ̀ sọ́nú àlàyé mi wípé ní medical medical way àwọn discourage wa láti jó nǹkan fún lílò. bí wọ́n ṣe discourage wa yẹn wọ́n sọ di haramu kò sọ di haramu ok torí pé Islam ò pé ní haram and you see my fear ni pé a gbọ́dọ̀ sọ́ra wa di tọ́gútù tọ́gútù ní máa ń ṣe nǹkan tọ́lọ́wọ́ bá ṣe ní halali yóò ṣe ní haram tàbí kó ṣe nǹkan tọ́lọ́wọ́ bá ṣe ní haram yóò ṣe ní halal tọ́gútù nínú ìròyìn tọ́gútù ni pé ohun tọ́lọ́wọ́ bá ṣe ní halali yóò ṣe ní haramu tàbí ohun tọ́lọ́wọ́ bá ṣe ní haramu yóò ṣe ní halali eléyìí tún wá jẹ́ ìròyìn pàtàkì lára àwọn onísúfí àwọn onísúfí ní ẹ máa ṣe tọ́lọ́n bá ṣe ní haramu wọ́n ṣe ní halali ohun tọ́lọ́n bá ṣe ní halali wọ́n ṣe ní haramu so àlùfọ́ ní kùránì mo fẹ́ kó kó ka definition káyù fún wa láti inú dictionary dictionary tí èmi rí nínú mọ́kàbà sàmìlà àti lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ má jẹ́ kẹ́nìkan kó ẹ má wọ́n sọ yín di ọ̀dẹ̀ káti ẹ sọ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ kéwú ayé ti di rọrùn èyí tó bá mọ kí ó díẹ̀ nú yín kó táìpù káyù káyù kó táìpù káyù àti yá kó ní of káyù ó máa gbé wá fún ẹ káyù ò túmọ̀ sí oògùn jíjó. ìtumọ̀ kájù ni ìhìrọ́ọ̀kùlì jìlìdì ìhìrọ́ọ̀kùlì jìlìdì sí mọ̀wádé ìmọ̀ àyánà bìjísmì hárìkín lìtàdáwá fífi iná fífi irin iná fífi jó ara fún ìwòsàn fífi irin táa sì bọ́ná fífi jó ara fífi jó ibi tí àìlera wà nínú ara fún tírítímẹ́ǹtì òyìnbó kájù ní ayọ́nì ayọ́nì a-r-o-n-i-n-g ayọ́nì ìtumọ̀ káyù nìyẹn ayọ́nì ni mo sì sọ nínú ìjókòó tí mo ṣe tí mo pè ní ògùn jíjó mo ní ìdí nìyẹn tó fi já sí wípé irinṣẹ́ òyìnbó tí wọ́n ṣe tá a fi lọ aṣọ wọ́n ń pè ní mikwaatun mikwaatun wọ́n yọ mikwaatun ismuli ala nínú sọ́rfù mikwaatun wọ́n yọ látara káyù ọ̀rọ̀ ìṣe káyù ó ní ìkìtáwà ìkìtáwà so tá a bá kàánú àdìsí wípé ìkìtáwà iná àdìsí sẹ́ǹkà yẹn tí láfúdù ìkìtáwà iná kìí ṣe pé ajóògùn nìtúmọ̀ rẹ̀ a fi irin iná a fi tẹ ara wa ibi tó ń dùn wá ìtàwá iná àfihàn iná àfitẹ ara wa ara tí tó ń ro wá ọ̀gẹ́gẹ́ bí tí ń ro wá àwa àfihàn iná àfitẹbẹ̀ àfitẹ ojú bẹ̀ ìnira ni fún aláìsàn láti lo káyù fún treatment torí pé ìrìn gbóná ni so kò síbì kankan nínú láńgbèjì lárúbáwá tí wọ́n ti sọ wípé ìtumọ̀ káyù ó túmọ̀ sí jíjó oògùn look it look it up in your dictionary. ẹ lọ wo ọ̀rọ̀ káyù ẹ lọ wò nínú dictionary in kuntum la ta'lamuna tẹ́yìn ọ̀bá mà ẹ lọ wò nínú dictionary nínú kájú kò síbì kankan tó ti túmọ̀ sí oògùn jíjó ìtumọ̀ káyù ó ní fífi irin tó ti gbóná nínú iná fífi tẹ ara aláìsàn fún ìwòsàn ní ti oògùn jíjó wọn kì í lo káyù fún bring out your dictionary lára káyù ni wọ́n ti yọ mikiwat tó jẹ́ ismul àálà mifal mikiwat báwo ni kí ó ṣe wá dojúrú mọ́ yín lọ́wọ́ báyìí a tún wá pè ń sàkíyèsí ẹ tún wá kagídí borí agídí ní agídí lẹ́ẹ̀sì sọ́ọ̀fù pọ́blẹ́mù yìí ni agídí lẹ́ẹ̀sì lẹ́ẹ̀sì kọ̀rẹ́tì ẹ̀rọ ni ẹ̀wálẹ̀ ẹ̀dá lè kí wúlẹ̀ ṣé lè kí o ti yín ògùn jíjó lẹ̀ ń pè ní táyù kí wọ́n rẹ̀ pè ní kwat kí lẹ́ẹ̀pẹ́ mìkì wáàtù ṣe apẹ́ ẹ̀jọ́ ògùn lẹ́pẹ́ <laughs> àlùfọ́ oníkùránì kí lẹ́fẹ́ pé mìkì wáàtù tí wọ́n ṣẹ̀dá látara káyù oníkùránì ẹ lọ ṣe àtúnṣe káyù kò túmọ̀ sí ògùn jíjó bring out your dictionary bring out your dictionary tàǹtí ń bẹ nínú dípò fún wa kí ni ìtumọ̀ káyù káyù is an Arabic lexical word káyù. so tá a bá ń sọ fún yín pé kò síṣẹ́ gáràjì ohun tá ń sọ fún yín ni pé kò síṣẹ́ babaláwo pàápàá wọ́n sì gbọ́ a lè fi torí pé káwọn èèyàn mẹ́jẹ lẹ́dẹ̀ káwa ní àràmù ní gbogbo ẹran nóò. No ẹran tó bá jẹ́ àràámù á dàkọ ẹ̀ ìyókù máa jẹ́ hàlálì ọlọ́run ọba tó dá wa ó sì àwọn kankan ní o ó sì ṣe àwọn yòókù ní hàlálì àwa ní tìtorí wípé àwọn èèyàn wọn ò ṣe bákan wọn ò ṣe bákan tá a bá ń gbógun ti gálàdì ohun tá a gbógun ti oníṣẹ́ babaláwo a gbógun ti ìwòsàn ìtọ́jú ara pẹ̀lú nǹkan halal ẹ lọ mú àyàtàbádì ìsì ànábì tó sọ̀rọ̀ nípa ògùn jíjó wá tó pè ní àrọ́ọ̀mù tájù kò ní í ṣe pẹ̀lú ògùn jíjó tájù kìí ṣe ògùn jíjó ìfi irin gbígbóná tẹ ara aláìsàn fún ìwòsàn tó sì jẹ́ òpin wíwá ìwòsàn onípè ní káyù òyìnbó káyù ní ayọ́nì wọ́n sì ń pè mìkíwáàtù ní ayọ́nì gbogbo àdìsí tó wá lórí káàdì pátá kò sí ibì kankan tó fi túmọ̀ sí ògùn jíjó. bàbá ti sọ náà ṣí wọ́n gbàgbé tí wọ́n sọ láti yà ni pé ìsìláàmù ní ká mọ́ jò ògùn ohun tí ò dára àgbọ́dọ̀ jò ó bàbá ẹ ti sọ ọ́. irú ọ̀rọ̀ tó dáa bá ń ló yẹ kẹ́ ẹ máa sọ ẹ sọ náà. kò sí tó ń jẹ́ mọ́tò oògùn o bàbá ló ń sọ̀rọ̀ yẹn oògùn ẹbọ ni ṣe ábàámọ́ ìdúró nìyẹn. a ṣe ní o mọ́ṣọ́gùn ohun tá sọ fún ọ ni pé mọ́ṣọ́gùn ẹbọ mọ́ṣọ́gùn haramu lọ gbọ́ àlàyé tí mo ṣe lábẹ́ àkọlé tí mo pè ní ọṣẹ àwẹ̀bí mo ní mẹ́ta lògùn pín sí oògùn ó pín sí mẹ́ta ìsọ̀rí àkọ́kọ́ ó ní oògùn tí ó yọrí sẹ́bọ ìyẹn ni mo padà ṣàlàyé nínú wíìkì yìí tí mo pè ní oògùn àlìjànú oògùn àlìjànú ó ní oògùn ṣírífù oògùn àlìjànú o gbọ́dọ̀ ṣe oògùn kejì ó ní oògùn haram oògùn haram ó ní oògùn kóògùn tí èròjà haram bá ti wà nínú ẹ̀ so àti oògùn àlìjànú àti ogun haramu méjèèjì àgbọ̀dọ̀ débẹ̀ ogun tó ṣẹ́kù ni ogun ẹ̀tọ́ ogun tó tọ́ tẹ́sìn fààyè ẹ̀gbà wá fún ìwòsàn ara wa yálà a produce ẹ̀ locally yálà ó jẹ́ ti àwọn olóyìnbó tó jẹ́ ti tọ́jú ara tí ò sí èròjà haramu nínú rẹ̀ yálà nínú súnà ló wà yálà ẹnìkan lọ́lọ́run fún nímọ̀ rẹ̀ ní o ẹ̀tọ́ nìyẹn bàbá ní olè máa gbó wọ́n ń pàgbó wẹ̀ kó fún àgbo ibà tí bàbá mú ọ kó fún àgbo ibà kó mu àgbo rẹ̀ kó lo àgbo ibà. Ah, ah. kódà bàbá ló ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ o kódà islam ò ní ká má oògùn ohun tí ò dáa ni ká má dò ó bàbá ẹ ti sọ eléyìí dáadáa náà ọjọ́ òlẹ̀ tó wá pé ó kan ká má jẹ́ oògùn rárá ọjọ́ òlẹ̀ pé ó kan wípé oògùn dídó sí irú ni ọjọ́ òlẹ̀ tó pé yẹn ẹ́ ta ló tẹ́lẹ̀ ìbọ̀ ìlẹ́nu abẹ́fẹ́ wìdúró ilé ìpé ẹ̀sọ bẹ́ẹ̀ mọ́ ni ẹ wìdúró ẹ̀ka gbọ́ ẹ wìdúró ẹ̀ka gbọ́ kí ẹ sọ pé ọ̀rọ̀ yìí o àṣìṣe ló jẹ́ o àṣìṣe ọ̀rọ̀ ni o ẹ dìsílẹ̀mù ẹ ẹ display mẹ́ta gbọ́ àwa kìí dijú rìn tá a bá ti ń sunkún àmọ́ ríran tá a bá ń rẹ́rìn-ín ọpọlọ wa kìí rẹ́rìn-ín ẹjá bẹ̀rù ọlọ́run ẹ má sọ̀rọ̀ ayé tọ́gútù ẹ má sọ̀rọ̀ ayé tọ́gútù ẹ fún ní àyà kan mo fún ní àyà kan tẹ́ẹ̀fì mọ̀ pé tẹ́ẹ̀fì mọ̀ pé à ohun tọ́lọ ń bá ṣe ní hàláàlì àgbọ́dọ̀ ṣe ní haram ohun tọ́lọ ń bá ṣe ní haram àgbọ́dọ̀ ṣe ní hàláàlì ẹ lọ sí súrọ́tù nahal Quran 16 Ayah 116 Quran 16 Ayah 116 ẹ̀tì ẹ̀yáka Quran 16 Ayah 116 kẹ́lẹ̀ mọ̀ wípé mi ò ní fi lọ́rùn lẹ̀ lórí ibẹ̀ ṣe sọ pé

ẹsẹ̀ tó wá lọ sọ míì tí ò dáa ẹ́ Quran sixteen aya one sixteen aláwo ní wàlá tẹkùlù lima tẹ́sífù alisinatukum mùlìkẹ́zìb hádà halalun wàhádà haramun lìtẹ́fẹ̀rù alàlọ́ ìlìkẹ́zìb. iná lẹ́bí iná yẹ́fẹ́rú na alàlọ́ ilẹ̀ kẹ́líbà láàyè fìlìhùn ayàfi ń bà mí lẹ́rù nìyẹn níta yín náà ẹ má ṣe sọ nípa ohun tí ahọ́n yín ròyìn ní irọ ẹ má ṣe sọ nípa ohun tí ahọ́n yín ń ròyìn táwọn yín sọ tó sì jà sí pé lórí irọ́ ni kẹ́ ẹ máa sọ pé èyí ni ẹ̀tọ́ èyí sì ni èèwọ̀ ẹ lílọ̀ nìkan lẹ̀tọ́ oògùn jíjó èèwọ̀ ni tẹ́ ara yín sọ yẹn nítorí kí ẹ lè dáadáa pa irọ́ mọ́ àlọ́ òní dájúdájú àwọn tó ń dáadáa pa irọ́ mọ́ àlọ́ wọn ò ní jèrè ṣẹ̀fẹ̀ jèrè ni ẹ bá fẹ́ jèrè ohun tó bá ohun tí sàm bá ṣe ní kò ní ṣe haram ohun tí tá à ń bá ṣe ní halali kò ní ṣe ní haram ohun tí tá à ń bá ṣe ní haramu kò ní ṣe ní halali ìṣe àwọn ọ̀sẹ̀ bọ́nú àwọn ọ̀sẹ̀ bọ́nú wọ́n pe nǹkan kan ní haramu láì já sí pé aláwọ̀ àtòjíṣẹ́ ló pè ní haramu tọ́gútù tọ́gútù ẹni tó sọ̀rọ̀ ẹ̀dọ̀ òṣà bí ìṣàngó bí ògún bí ọya bí ọbàtálá bí ajé bí tìjàníyà bí kọ̀dìríyà àwọn òòṣà nìyẹn òòṣà kan tìjàníyà òòṣà kan ní kọ̀dìríyà àwọn ni wọ́n tún lè pe nǹkan kan ní haramu tọ́lọ̀wọ̀n ọba Allahu àtòbíṣẹ́ rẹ̀ pè ní haramu àwọn ni wọ́n tún lè pe nǹkan kan ní halali tí Allah subhanahu wa ta'ala àtògíṣẹ́ ní halal gbogbo ẹni bụ bá ti ń dáadáa kàárọ̀ mọ́lọ́wọ́ tí ń pe nǹkan tí kìí ṣe àrámù ní haram tó ń pe nǹkan tí kìí ṣe halal ní halal wọn ò ní jèrè oníkùránì pa àtògíṣẹ́ rẹ̀ tẹ́ ẹ bá sọ wípé àràmù ni jíjó oògùn ìrọ̀lẹ́ pamọ́ lọ́hùn aláwọ̀ sọ bẹ́ẹ̀ ànẹ́bí ò sọ bẹ́ẹ̀ àní gbé dictionary jáde tọ́ba ní lálẹ́ yìí gbé dictionary jáde wọ́n sì gbogbo assignment tí mo ti fún ọ o àwọn kan àwọn tí àsọ ọkà mẹ́ta tí mo ní òrí display rẹ̀ kò sì sẹ́ndì ẹ̀sìn lórí whatsapp káyù dictionary mi ni ẹ̀ tàgáàdì sẹ́tì gan wa dictionary mi ni káyù tó ń túmọ̀ sí oògùn tàgáàdì. ìwọ tó o ní o ní òpònú àgbàlagbà àwọn ìjọ àdánù boko haram ṣé wọ́n rí boko haram fọmọ sí wá sí so <laughs> o lè rí boko haram láyé kalẹ̀ òun náà mọ bí boko haram wà tó o bá nídìí wọn lọ bá wọn bẹ̀ ọmọ ibi tó wà tó bá nídìí wọn lọ bá wọn bẹ̀. ṣé wọ́n rí boko haram nínú àwọn tí ń ṣe wáàsí lórí social media orí boko haram bẹ́ẹ̀ tó o bá rí bẹ̀ lọ bá mo ti ṣe lectures kọjá lórí ọ̀rọ̀ boko haram pé alùsùnà pèsè boko haram bẹ́ẹ̀ nìkan bá pèrè ní alùsùnà tó tún wá lòun jẹ́ mẹ́mbà boko haram. mọ̀tún nínú aládàáwò nù òun náà sì kéwké nù bí ẹ̀yin ń sún fíwọ̀n yìí bẹ́ẹ̀ ṣe sì tí àké tẹ́ ẹ fi di ẹlẹ́bọ tìjàníyà ẹlẹ́bọ kọ̀dùríyà ó ti yé ọ oníkùránì bẹ̀rù ọlọ́run o àwọn sẹ́tẹ̀mí náà bí iṣẹ́ tó bẹ̀ wá èmi ti jẹ́ báyìí o sẹ́tẹ̀mí náà wá bí ọ̀ ìwọ náà jẹ́sẹ́ o mo ń retí kó o jẹ́sẹ́ o tó àpé program tí mo ṣe láàárọ̀ mo ti sẹ́ndì líǹkì ẹ̀ sí ọ màá tún sẹ́ndì líǹkì eléyìí náà màá sẹ́ndì ẹ̀ sí ọ inṣàlọ́ láìpẹ́ yìí ẹ jẹ́ kí a sọ̀rọ̀ báyìí tó bá di láàárọ̀ ọ̀la ká pàdé lórí Talim TV yìí kan náà níbi tá a ti kàtíra umudatul ahkam ọlọ́wọ́n bá wò mo fẹ́ ṣàdúrà fún bàbá wa alágbára omi <laughs> bàbá wa alágbára omi ọlọ́run náà ni alágbára gbogbo nǹkan ẹrú alágbára omi lẹ́yìn nígbà tí èèyàn bá ń jẹ́ abdulrahman ni abdulrahman ló kọ rẹ̀ bí èèyàn bá ń jẹ́ abdulrazak abdulrazak ló kọ rẹ̀ torí pé ọlọ́run gẹ́gẹ́ ni òun gẹ́gẹ́ ni arrahman òun ni arrozak àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba tó ṣe é ní àgbà kò ní ṣe é lágbàyà ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ sì yí ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ sì sọ ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ láti yíyà pé ìsìláàmù ní ká mọ́ sóògùn oògùn àràmù ní ká jìnà sí i ògùn ẹbọ ni ká jìnà sí tí í ṣe ògùn àlìgbẹ̀nù ìsìláàmù ní ká mọ́ jó ògùn ohun tí ò dára gbọ́dọ̀ jó tí í ṣe nǹkan ìwọ̀ ọlọ́run bò ní jẹ́ kẹ́ ẹ rí àkàdà sí aburú lórí nǹkan ẹ̀sọ́ ọ̀hún ẹ ronú sí i èmi àti àjọ níjà ṣùgbọ́n ẹ sọ yín pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ tí kò bá wọlé ẹ bá fẹ́ fèsì kó fèsì ẹ sọ́nà ọ̀rọ̀ yín. so èmi ọ̀bẹ náà kẹ́ ẹ kú sínú súnfì o bàbá ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú sínú tìjàníyà àdíkọ̀dìríyà o ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú sínú kọ̀dìríyà tàbí tìjàníyà o láàbí gbogbo tá à ń sọ yìí ó yẹ kẹsì mọ̀ pé tìjàní àti kọ̀tìríyà kò dáa súnà ṣẹ̀bẹ́ ẹnu yìí láti bá àdúrà kan pé ọlọ́run bá bá nípa náà dẹ́bọ̀ rẹ̀ rẹ̀ bídí àṣetánì ńlẹ̀ gbé súnà nẹ́bí ga ẹ̀ ń sì fẹ́ máa gbé tọ̀ríkọ̀ tìjàní yàga ẹ̀ sì fẹ́ máa gbé tọ̀ríkọ̀ kọ̀dùríyà tìjàní yàga súnà nẹ́bí ló yẹ kẹ́ gbéga. oníkùránì mo fẹ́ fún ọ láti àìmẹ́ǹtì míì àbí kí mọ́ fún ọ ni kó má pọ̀ jù fún ọ yẹ n yẹ n fẹ́ kí yẹn so tọba tó wá ní àtàmẹ́ǹtì tó fẹ́ fèmí náà yẹ n gbọ́ ti yé èmi pẹ̀lú ògùn ọlọ́run oníkùránì padà alùsùnà ni pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run jẹ́ kó o di alùsùnà ẹ̀yìn tó fa tó fi ń darí kéwùfọ́ òdì o kò ju pé ojú ń bí bá ti dó súnà báyìí rí pé ọwọ́ àmọ́ rẹ níbàámu sí súnà ọmọ rẹ níbàámu sí súnà rántí ọgọ́ tí wọ́n gbọ́ mọ́ wò pé ọ̀pọ̀ èèyàn wù ọ́ o rántí ọgbọ́n tí wọ́n á gbé ọ sínú sàárè níwọ nìkan o tó bá dọjọ́ àlèkùyàmà ṣé ọmọ túmọ̀ káyù sí ògùn jíjó dictionary tó bá túmọ̀ káyù sí ògùn jíjó à ń retí ẹ̀ látọ̀dọ̀ rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu anta. astaghfiruka wa atubu ilayk ọlọ́run sì dáadáa fún gbogbo wa o kẹ ẹ mọ́sọ̀ pé mo gbàgbé ẹ̀yin tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi àtẹ̀yin tẹ̀ padà mọ́ tún wò mí létà ọlọ́run sì dáadáa fún wa o àwa náà àpadà sí aburú ọlọ́run mọ́jì ó ṣe kò ń gẹ́ ẹ wá o kò sẹ́ńtọ́ ńlá ń bí àpadà sí aburú àfẹ́tọ́ lọ́nba ńlá ọlọ́run mọ́ fi àpadà sí aburú nínú ẹ̀sìn mọ́ fi kà wá o mọ́ fi kà wá o gbogbo ẹ̀yin àfáàsún náà tẹ́ ń tún ayé ṣe ọlọ́run ọba ò ní jẹ́ kẹrí àpadà sí aburú o aláwọ̀ fún wa ti kùn gẹ́ dáadáa o subhanaka allahumma bihamdik ashhadu wa la àwọn ìjọ ahmadiyya àwọn tó ní níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe masiu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà tí gbogbo wa lọ mọ̀ dájú tó kúrò ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfì ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza zagulam Ahmadu àti Shehu ahmadah. tó lẹ́sẹ̀ tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe o kó fi súnà rẹ̀ borí o.